ka akpụkparịkpụ gbanwere onwe anyị eyukripone gbiri asị ka beri ọki ajimatisa premier desam demil dema maloko jụrụ abidjan cote d'ivoire profete kaku filipe abọgo mmemme igbenie maọgịrịnye oize adori jesu kristi atiatia profete otie nze machi okpurugburu mgbu ụgbọ egwopụrụ mma amụkpawere kekwuru yie a na-eyika pụpa eri aza Kaku chapitre onze parle maintenant kaku kpere ko gbagboro gbiri atika ame kaku filipo jesu kristo agri enyanye di ibe ni mone nɔmu ado ani igrɔsɛ nyonyoro di boro kpɔ israɛl nua profɛte wa wuru rɔmu nua lagua nua wuru ani ti a ɛnze aka akpɔtiri ni aka ni zuzukozoko wo gɔmɔ nɔ kristu mɔ ɛgbere nɔ kia kia wɛrɛ kari kari e, ni asɛ ni sɛ na lagɔmu anu ewuru lago yi n vɛ quatre avril mille neuf cent quatre vingt treize me me turani turani me me lago suraniɛ de n ziri ziɛ n yɛ nakutu yɔ wa nɔ asɔ agre lɛ n me yirimu turani turani me n yɛ na yɛ yirimu me muse gbere me me wɛri o turu a nɔ ne gbira zigiri a de yirimu turani turani lɛ ati sɛ kpɔ mi pere wo n yɛ o sɔ n yɛ na tɛkɛ do eglize me me n ani bɛ ni aka bibiri wudibu n ze aka wɛri n kia gɔmɔ anite anyi gbatiri ne ojiri ne lagwa anu azikpale amen hɛn bɛrɛtɛ kɛsɛ seminɛri mo hɛn bɛrɛtɛ kɛsɛ biblia tsetse suku mo kerecɛn wa pɛrɛ kɔ bɔgɔe abudi mu abɔgɔe eni emu zɛri ɛgbɛ nye asɛma otia nyamugbiri ni o labɔ mɔ de di wu awurupiri nyɔ ɔbɛ ni ɔkɔmɔ yebɔ mugbiri ani nkan labɔ yugire ni nkan nki yebire ni egilizi atɛ ni da otele apotre wa n jésus agene wa wa yia wu gɔmowuride wo n o ye le sɔl de tarse sɛ ne kpɛ ɔ wa chrétien wa a do nze ɔ e ka dodo kpata e wu la bɔwɛri nyɛ n vɛ kata avril 1993 mɔ la bɔwuro kpɔ ye le sɛ dɛ nɔ agble yi nze blibo wu ka fofɛ ɣri aza n ka lago yugrene sɛ nkɔ gbɔ ɛne gbe o lagɔ sɛ yegbɔ sebɔ ne wuru ni yiri sika do kɔdibu agbere ade lɛ yegbɔ nke gbira nzese ya gbewo nke le geme ƒe kple ni ate ni da ke bie yua mo agɔle ne bli ɖo ruwa woro ne budi me kre gba dodo ginye eworo nɔ lɛ mu ke ŋli ebli yi bi nɔ yo yiri mu koko mu ne di gbigblu ƒe iye o ɖibo nɔ mɔwo la gblia me burkina lea o yiri wonyɔ mɔwo koroku me wọn kò wá ó bùdó wò nigeria pétrole mọ ọbẹ làmọ ukedu wa dùn tó ń ọnyẹ kúrò àkè pé mímí iwọ ma ọyọ wa nọ anịmụ ma zere mụ azị wuo kwere mụ anị ma bụ agbe na ya ma oyukwu iyiri ala ọyọ ogbere lagọ ajọrọ ọmụte nọkọdụ nwa oriri nọ ma ọ gọmụ kabịa lagọ bi ọkọ tiamụ lagọ kwụ ya ode dị adị ya be ma ọkọ tenyi mụte nọgịrị nyinyoro dị n'ụwa wa gbere lagọ zira wo mọ wa wọmọkosu uru oguru mọ ma gbiso gbiso nyu mọ ma podia mọ mă terorismă mă, mă do doate trene te trene mă, mă to gege mă te irene do, wa yo mă prenie. În Côte d'Ivoire ngei, la vă mă e panie că mă, eza wa la mă ni nyiro di, dit. wu adrese că di. Igra mă votu pre, poro pre, dipi pre, geria, nye ne pa wa di e nye biso pre, nama ɖi wa ní akɛwa keŋle de kristianisme ate nyi lɛ mɔ gbɔɖe kan boroboro yi ziri wu ke nyɔ yi gre yi nyu dɔ ɖo wa bɔbɔ ene kpɛ gblɔa be ne kese ba aɖi nɔ ena ne gbote ani ise na gblɔ owu emu ke gbɔ geme enya ne di abe ne zo gblɔ kple geme anyi nyoro ɖi wu gre nie park gblɔ enya wa ma zo gblɔ nyi nyoro ɖi wu gre nie garaba suruku ka gbɔ me nyi nyoro ɖi gre nie. un kama wo digbe me ne ƒo azebe vro me ke nyi nyro di boro kpo mie aɖo wli ɖe na neme la ani di bɔ ati tati nɛ e ani sebe zo gbe dre ne ka nye geme yi gbe ne ne ya mana tete wo ŋunu yorogbe aguligbe ya pli ma edigbe e mu ese le jesu akpɔkpa ma ɔ bana ma ŋu wo gɔmɔ gbe ne bana mu ese le anya bible mu agbetri ne wu sɔ. gbasiri ne ame wɔme dzotserinɔme bɔrɔbɔrɔbɔ tame enɔ gemu yi ne egbeli ŋe ya mi ye ŋe zedere ke yi nye kple te wo be ne be me yuku ŋwa ye gbɔ koro gba ya ne le abɔ kɔ di vɔ ato pe ya mi wɔrɔ wo idu wo nye mo ma wo bli wu o ŋa ya ne kama nɔ be gemu ɔn egbe nye asema fiase akama nɔ le keke wo gri neɛ ma politiki me anɔ ŋri kese wu wɔ ema gbe ne me a yi rɛ kura ne ma wo gara ka ne ma wa gari ne ama nyabara mu azuzuku zoku yɛ bori wuye wa ka labogbuti gbagbamira nye temasɔ wa soko kpikoro nekpa wa nye yukure tɔra wa kpɛrɛ zoko sɛ wuru wa ka wa gbiragbira sɛ didi wa wo nyinyoro di atorotoro gbe wa gari ne emumu egbe ne ma jɛ zoro wa pipi nye ma wa la dumu ayoe ma ayisɛ na du ne gari ne eze eke yoe gɔri za rewure nyenye bere so agbe setere tere ma o tede mo ma fero kro ma dibo no budi mo ma to bu mo ma budi inyi sebo sebo ni eze mo A mo atro trugbu wa gre ni oni ngro te mo onyo fa gbe setere onye ogbiri e ogbiri egbiri ogiri e mo no ogbiri la lago un dodo pata yes ba ne pa uye sukugbu ka de wala cité universitaire tutu no dibo kodo abudi igre ni an buri da wuri an wurin yawan wuri ba fi an sai buri kan fefere ibe sai ba vaka jene jene bi se tere tere an tutu no dibo mo wa nye wa nye an pa di wa buri mo yin yoro limo mo yuku se ke ye ya me ke yi do wa di ewuru mo wa nye wa nye an mo wa pa pero afe nye kaka wo so ase bọ́ọ̀dù ìyín mọ́ wuri di ewuru mo wa nye wa nye Congo Kinshasa egenye bri ame ke ekenye nyoro di anụ n'udigbo egbapụ ma egenye kwadịrị n'ikpe agbịrị ọgịrị eme wakpọ mkpesi ọbenye ọkamakọ dịgwayi nhọkọ onye wuru de mbe na akọkọ de Côte d'Ivoire ye yiri mutu ani na nyinyoro di mu ado ebe ni eke kpere mimi uzi ani pa wa nyinyoro di anu no za zo koro mka mumu ani kere anu asa wa de wa ni wuru mo filmi mo mo wa ye ni mo ni gbira ne mo television mo okanya pa yo arumu ni maza gbira me he woro zuzukuzoku akifi ya dodo pata ogre ni te uzua nwo bi anworo perpolu ase zuzukuzoku akifi ye nepa yirimu ne no ni de amimi nye ma bible mu ado kurumu gri ne yirimu ne no ayemre ni da rebeka na ma genèse boroboro mona ibu ko gba gbo promo sara na Abraham lengre ma Genèse kogba so tupu kogba boro mo Rachel ana ma Genèse koroboro ngbu mo na tupu kogba ngbiso mo Abigail ana ma Samuel koroboro ngbu tupu ta mo Tama ana de Samuel kogba mo na ibu ngbiso mo ma azuzuku zokwu akifi yebere de amimi ejabiwa zuwa hun saba otura ne yirmi ne lagwali ọnụa ni emu zọrọ ni se ọka gbọ mie ni lagọ se saba ọlẹ kaadị ibe saari ẹsẹsabẹli mú kányẹrẹ kátẹpá àní ẹwú yìrò máa dígbò èkó iye àdáadà kọdọ ṣẹsabẹli di ń sàpẹrẹ ẹwú ṣẹsabẹli adó go ní ẹwú pẹrẹ bí yẹn kẹtẹpọ sọkẹsì ọ kwụrụ ọma njabi e ọzọ wu aza na-adịrịta ka dayo nwuru ya onye tela gọwara anyị sịgba onye gba ọka anyị yiri m anyị tọni sịgba agwa nụ azịkpali amen nka bịa ni ozoku wuo ni ezu aza baali a profeta wa yo rere aṅịrị m oye aka bụ nye ole ṅere jezabel sọ kpere aka mana ọkamụzụ aka bụ mọle gbagbo mọ njezabel grin ọ ṅụrụ simon gbagbo aka bụ ọgrinye oyu agramga zokwe monye ọdaba ufu ebanye yo ten 1970 ayụrụba m ọmụgbani na 1990 ayụrụba m ma odigbo ekpere wu owuru ekesọgbazom nha aka bụ azụ ukozokwa gbụrụkpọ maka nri nkọdivu anyị france yi yiri m kani zuzukwe anyị kpere france gochi yiri zuzukuzokwu achifimo la gbagbrụkpọ ọni ebeni ọkọ egrizi wuru digbu eke krite gbere ọ ṅụrụ ọkọ oduwuri gbere la gɔgblɔkpɔ ne ɛbɛ ne ɔkɔ ŋunu kɔ divoire nye france ke yi me ka ne n kɔngo kinshasa nye belgique ke yi me ka ne n akesa zowe n wa ka nyi dia di nye eyi anete anyi kade mo wudigbi n aneta mani yiri yɔ akwo bɛre fɔ n ne france goti wa ne ɛtɛkɛsɛ di zoku no ma sa anoa ak akuno n zuzukozoko la ma prɛ mɔ kɔ divoire mɔ de kamanɔ ke akabekame prɛ ma ọ dịba ufue ọnụ eyi tatini ọka ṅa iwu gama kamani e. se ọka magbori gama kamani ni ọka pe ya kiri wale kọba la bo gbuti kiri ya ni a se a ni pe aka ọka ma nọka mo zo gbatiri ne ẹkọ a oyi ze gama gbiri ne mo ala ni egbiri wu ewu lagwa azị kpali amen nza nnọ ni ọka ma nọka mo tamani mo te na mo n ọka gbiri wu gama kamani hã bɛ lagɔ ne pɛ hã lagɔ ne mugblia ne za Côte d'Ivoire bere ka lagɔ nye satan sɔ adɔwo le se yi satan nye wo eglise sɔ ŋo prophète wa sɔ mo yɛ ka le se lagɔ ke ne pɛ kama nɔ nye mo wɔ tama nu aka anye gbɔ ba za asɔ le sebe ŋgbɔ sɛ lagɔ blia ne aŋri mɔ aka be nyawo le ŋre Jezabel sɔ na yiwo wa gre ne hã aka ba ministre awu na yiwo ayiwo wa gre ne ma nka wata nekpa ukpere nkwoli ya di runu waka waka egrizi ayuku gane wa nye baali a profete wa wanye di ni ewo ko yiri mu sene nekpa agbo yiri akuru n wa ko tinye ni wanye oni egbogburu yi lagwanu azikpale amen n a yiri ezezabel o tuku ŋuru ike ozu a onye profetete o mo nye chrétien wa de se wale kan na onye pasere wa de ni wani digbu wuruba fi wo an wa ne zo wa eglise mɛ anɔ ade mɔ wa ti wuli bi mɔ wa la wa nye bili ɖoɖu wa an wa ne ɛdrise ke ne ɛbɛ ne wa ke ŋlɔ la ɔ la go yi ɔgbeli ɛviɛ an ɔke zegbele yiri biɛ denye ne ɔne pɔle o nua an abɔ eglise federation abɔ bizibu wa wa para wura kumɔ jesu kristu ka nye wuru pere ayi bɔ anye lagɔ kɔ wo dini wo e anye seza kɔ wo dinia gbɛrɛ me ya nye zerege kpeti e akɔmɔ kosu mɔmɔ gbɛrɛ ya gbɛrɛ ma nke kwuwe lago yi ka fu filipo mɔmɔ tie israɛl anua ezayi mɔ adede ni akibikibi mɔ ma ezayi mɔmɔ mɔ yie mɔ gere ni a jeremi nke ku ayibere mana ni do ŋlagɔ ke profɛte mɔmɔ mɔdodo tie oyu aza dodo pata agbere wa agere ni saa ka ŋri mie na aka wuro na agbere anyawo sebe aza akpere ni gbe nyinyiro dikea ana yebere ni sena lago ya nye seyira ŋa ɖeke mɔ kosu mɔmɔ agwagworia tewa ke manye kpli dini mi ya nye rebo akri ye me ye date agwadami na nuwanye kwere go amike yeke fia sia tema sata megre wanye nekpa wa dunu wa tere pupese aya wa duru ne meke aku udo yiri zeme ayo bere madodo patakoro se nkosu gbokwa kadanye kudu wa sokpa mu izene bone kebanya bone kebanya bone kebanya sakɔŋri miene ni kosumɔ mɔma le abere ma tabo anɔ azekpa le amen anui xɔme politike mɔ e anɔ anɔ abri politike tɛ nekpɛnɔɛ ne heɖi kokoti ne mɛ ma ɛzɛ ƒome ne mɔ 1993 ayoruba mɔ ate ke nye kɔtɔkɔsɔ kɔ bɔrɔbɔ ƒe wo kple ne mɔ anɔa ye ghana wa mɔ bɛrɛ ne wa yɔ toko ne ŋeze wa wa ye wa nye wo tɛtɛrɛ ne wa ke ɖi ɖe ɣe ma bri ame nɔ lɛ gɛ wa kpara kpara bri ɛgre ne mɔ an ye ne kpayirima wa ku nema wa bri ayuku nga zese se wa na ka neme wo kaba taba wa kaba wo ma yopu gon saji diba yo ngoro bro ku ni le ma o ngoro bo mo ma wa zo digbo nke ku yo mre gbo amu ngoro la ni ba abani beri ake ma o aba yi bani nga zedri ame ngoro la ni aba woze kurba ko diwa ni ayira kuro e woze bri aki wo yo nga zese wini do para wa de ba se saa atọ ŋri ŋkɔ dzivu agbeli atɛkɛ dotrogba 19 septembre 2002 pli ewo le agbe ghana agbeli mɛni tɛ 1993 1993 ayoruba mɔ ne kpa wa ɖunu adru ni egbeli ni wuke le agɔ me kpa ni ni zirime be o tiatia wli ɖe wo le agɔ ŋkɔ ko ni ŋze kɔ dzivu anɔa ŋkuwo be zigire tu ŋkɔ be adru akpasɛ ni le agɔ anɔa zekpa le ame ŋ mi la pli ewo kɔ dzivu ye bere kasete zamu wura wa ye wa kurbar bo mu tekoni an bere wo ye wo ye aka lega yi kudre ngro an ku yu tokone la goni ebe ni o ki tbo yi tati ni o ni elizokula ape na nyewo an ka asoro ja yi gre ni sodom ye gomo so asa agbere aza an ka tokeko ti wuri an ka umru an ka lagwa agbere nyomuku kreti en gre ni ewo en le aka ivoirien nipe sikawugbere onye kwuo eṅri keriele sikawugbere la kpọrọ saa pli ewuru ma ọ zekpamọ ahịa kwuziri ṅụrọ nye kpiri ụsọ zuizia ahịa elegaghị zuizia ntị ka adọw lagwa profeti maazi azui yiwu sịgbamọ ọnụ ni dretene dodo ngreni a kpiri ya mepra legowa yasi adayu greni kpiri ngreni a lagowa wụọ greni ma ọ greni ma wuri dị ụlagọ nzigirito lagọ ma nsụ kpari ni ewuru mweublinie ka akwu kparịkụ gbagburu mụ agba ele yukuri ponie o ogorugburu mgbu kpe gopụrụ mụ awere miele profeta kakwu filipe adị igbere ki aki awere agburigbu ihe mụ ike kerikeri na mụ ike yukuri ponie na mụ nyi vidio ogbere agworo e ya mụ Yeye ƒe namekaza abe niachi irimotite kwụrụ www.philipkaku.org nri ka telefoni a na-eme